جودك بالله سترك عاكفنا أمر بلا السوء والإمة روي ما نحن نخشاه بلا السوء والإمة روي ما نحن نخشاه من السوء والمكروه ما نحن نخشاه أه، أدعكم دخول جماعة أفد وما فضل الأرجاء وما فضل الأرجاء إلا رجالها وإلا فلا فضل لكل على كرب àdúgbò wa tá a wà yìí àfáwọn وما فتح الأرجاء إلا رجالها جريفة وإلا فلا فضل لكل على كل وما فضل الأرجاء إلا رجالها وإلا ẹni tó bá jẹ́ ká àlùbáríkà owó pọ̀ kó ní Allahu Akbar. jẹ̀rí ah, aláṣẹ mo rò pé aláwọ̀ àpọ́rù yóò lòkè jù báyìí lọ ní o. ọ̀dà rẹ̀ fàbí àríjà ìhà àríjà lò wá. àwọn iṣẹ́ ìkù wa. wọ́n yìí ńlá fàlà fàdúrà lè tó ní ní àlàkùnrin. àwọn ṣéèkù wa ni wọ́n máa ń jòkó yìí ẹ gbogbo àwọn àfa wa látòkè tóbi dóbo látòkè tóbi dókè ìnáwó ni wáhídà. ومن فضل الرجال مفكي إلا رجالها وإلا إلا فلا فضل لكل على أجرهم aláṣẹ aláṣẹ kí ni jẹbẹ hmm. ẹlòmíì kẹrin ẹlòmíì kẹrin gbàdúgbò bàbá wọn ṣe kòmọtìlẹ rẹ kòmọtìmọ ti ìdìbò igbó kòmọtìmọ bẹ́ẹ̀ àbá wa Abdulhamid tọjọ ṣe ń fún wa tó kéde lónìí ẹ wá kó àwọn mọ̀nyẹ́mọ̀nyẹ́ yẹn jọ gbogbo àwọn afẹ́wọ̀ tí wọ́n máa ń jòkó yìí àbá Abdulmomen àwọn rìjálù náà náà àwọn àwọn mílẹ̀lì mọ́mìnì ilẹ̀ rìjálù sọ́dàkú máa ahádùn lọ àlẹ́yìn àwọn ni wọ́n jòkó yìí dákun ọlọ́run àbúrò àtúntò ọbẹ̀ ọlọ́run ìmáàmù wa dr abdulwasi owó labini wọ́n lè wọ́n láti alárèrè. alárèrè. alárèrè mi náà ní túmọ̀ fa. ó náà ní túmọ̀ àwọn tí wọ́n ń gbẹ́jọ́ ọmọ túmọ̀ rẹ̀ bí bàbá náà wa. àmọ́ jẹ́ rí yìí aláfẹ́ ní sọ tí padà fún yín lónìí. ẹ ń sọ àlà ọlọ́mọta ìjárí pẹ́. àwọn ṣéèkù wa náà nì àwọn àmàmù wa. àwọn báàbù ayọ̀ ọlọ́run ọba. àfa àwọn abdul abdul. tí ò ṣe kọlù. àwọn ṣéèkù wa láti jẹ̀rí àlásán àwọn náà ni ilẹ̀ abdulilá jama ẹni aláhu akubar aláwọ̀ jẹ́ délé dáadáa ilẹ̀ abdulilá yìí ti wá mọ́ yẹ̀ṣá omi ní ìbáàdì yìí ọlọ́ni gbogbo ilẹ̀ òun ló ń ní ọ̀nìkẹ́lẹ́ ọwá ní yìí mọ́ yẹ̀ṣá omi ní ìbáàdì yìí àwọn tó bá wá wù òun òun ọ̀wà ní àwọn nípa ọmọ ẹgbẹ́ ọmọ onílẹ̀. ọ̀nà bó ti yàn àwọn bàbá wa ẹgbẹ́ tí wọ́n máa jẹ ọmọ onílẹ̀. àwọn náà ní ìjòkó yìí. wọ́n á gbọ́dọ̀ bá rè ṣẹ́kù wà yí dáadáa wípé ní gbogbo nǹkan tó bá ti jẹ́ mẹ́tì ìsìlámù máa dùn mọ́ púpọ̀. nínú ní bàjẹ́. ọmọ èké máa ń àgbàlagbà àgbàlagbà yìí mọ méke mímọ wọn. àwọn ọmọ yìí. àwọn bàbá mọ̀ yẹn ẹ̀yin lẹ́ẹ̀ mọ àwọn bàbá. ee wọn. bẹ́ẹ̀ náà ni bọ̀dá mi ẹ mọ̀ mi máa bí. àríjà ìlà àríjà ló hà. ìlà fàlà fàdúrà lè kí ní àlà tó. ọlọ́run jẹ pẹ́ńpẹ́ ọlọ́run jẹ pẹ́ńpẹ́ ọlọ́run jẹ pẹ́ńpẹ́ náà. àìsèkù wa àbáwá tìlàmì ìwọ rẹ tó sọ sódò ẹja ńlá ló bí. ẹja ńlá ni. Ah, bàbá wa èmi náà máa yẹn tún fún yín lẹ̀ ah, èmi náà máa yẹn tún fún yín lówó ẹ̀yin mọ̀ ní baálé mi ẹ̀ àfa Abdulhamid wọlé ọlọ́run ẹja ìwọ rẹ tó sọ sódò ó ti ṣe ẹja ńlá. ìfiwé rẹ kọ́ ẹja ńlá ló pé. àwọn iṣẹ́ ìkù wa tó orí ìjòkó òdì. àwọn èèyàn ló ń. bàbá ayọ̀ ọlọ́run ọba tó ṣe rọ́ọ̀lù. ẹ rí i bàbá wa tí wọ́n tó wá jòkó lẹ́jọ́ fún àwọn àwọn bàbá wa yìí dákun olóhùn àti. àbẹ̀ àtúntò ọ̀rẹ́ ọlọ́run. bá a ti péjọ. bá a ti péjọ. lọ́dún yìí. lọ́dún yìí. Ah, méje ní ojú òpin. méje ní ojú òpin ọlọ́run. ojú ọmọ ìbá sáámẹ́nà. àbáwa malam fad lákàlà hamdu hamudan wíkíńgbọ̀. وفوزا بحمده قال هذا لك الحمد حمدا لك الحمد حمدا لا يؤدي الآخرين لا يؤدي الآخرين أيوس الأعصار أيوس الأعصار ọlọ́run wọ́n lá ń tá àfà yìí rí. tá àfà wà yìí rí. hamudu hamudu hàn. ní akínrẹ́rù afọ́ àwọn àgbà bàbá wa ní jẹ́ríyìn aláṣẹ ṣéìkù wọnù àfà yìí ní lákàlà hamudu hamudan ó ní gbogbo wa adúpẹ́ láyé àkùnrin àṣírín bàbá wa ṣéèkù abdulsalami ẹ̀gbọ́n tọ́mọ yìí wí fún yìí ó ní láti alhamdu hamdu ó ní amadukẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ ẹ alhamdulilayi alhamdulilayi ẹ dájọ́ ṣe á ṣe nǹkan báyìí agbára kọ́ńtẹ̀ẹ̀tò ní ọwọ́ yín lọ́wọ́ ajẹ́tùlá hanif bàbá wa sheikh abdulkarim abdulsalami ẹ̀yin ń ṣàdúà bàbá wa àbá ń ṣàdúà sheikh wa ni aláṣẹ ń ṣàdúà ọlọ́wọ́ àti ẹ̀yìn kò ń gbà. kò wá jẹ́ pé nígbà táwọn ṣe wà ń bọ̀ àwa lọ lè wọn lójú ọ̀nà pé ẹ̀dá kan ìjókòó náà ò ní ṣe é ṣe mọ́ ah, kí ló dé kópa ìkànnù ìyàwó jàmá ló kù. lakala hamdu hamda. Zainab ṣékù wa àwọn aránṣẹ́ sí ṣékù wa aláṣẹ́jẹ́ rí ká wípé ẹ̀yin làbálàbà ẹ̀yin ọmọ fọ́ tú ẹ wá bá tú pọ̀pọ̀ àwọn ṣéwù ìkànnì àwọn ọmọ àjẹmọ́ ẹ̀ṣẹ́ láìsí láàárọ̀ yìí ìkánú ìyàwó àwọn jàmá àrímọ́ ọlọ́run ọ̀wá jórí bẹ̀rẹ̀ làkàlà hàmúdù hàmúdà ẹ̀sán hàmúdù láì. àfáwà tòsí tí wọ́n pèdè ọlọ́run ní kí gbogbo ayé ọ̀dà yín lò nínú ẹ̀yà àlùbáríkà tí èèyàn máa ń ranka kó ń fẹ́ lọ òun ní jẹ́ rí aláṣẹ yìí wà àwọn afọlọ ọlọ́run àbíkẹ́ lọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òpó tẹ́ ẹ di ìyàyín mú ọlọ́run ní jẹ́ wó ẹ sáà mí nẹ̀ fún ọ dáadáa ayà kan náà ní kẹ̀kẹ́ fún yín bàbá wa tí àfa wa Abdul Hamid tí wọ́n jẹ́ ọmọlábẹ́ wọn àwọn náà ní ìjòkó yìí ẹ wá wọ àwọn wẹ̀lí yìí ọlọ́run wẹ̀lí yìí ọlọ́run àwọn tí àfa wa Abdul Hamid kó jọ àfọwọ́ abdulhamid ọlọ́run ní jẹ́ parẹ́. gbogbo ẹ̀yin alága wa ẹ̀ ní parẹ́. gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀ ní parẹ́. ẹ máa ta nínú fún ọ. lápapọ̀ gbogbo wa a ọlọ́run. ń bọ̀ lókè ń bọ̀ nílẹ̀ ní nàìjíríà ọlọ́run sì ní kájú ẹ̀yin àfa ọgbà. àwa dìbò lánàá ẹ sì rójú ráàyè wá jókòó lónìí báyìí. ǹjẹ́ tí ìlú bá wà níbi wọ́n ti ń yìnbọn tí wọ́n ti ń pe kọ́fì wà lọ́tún kọ́fì wà lọ́sì ǹjẹ́ aráyè jáde wá ní ọjọ́ ní afa abdulhamid ha afa abdulhamid ẹsẹ̀ ti yí síbí ǹjẹ́ aráyè nígbà tá a fọwọ́ abdulhamid tí wọ́n mú dáwà wá ẹ̀yìn yá wa ẹ̀yìn Allahu akbar. kí ẹ mú ìwé wá wípé ní ẹ̀sìn kan lónìí wọn ni tọ́ ẹ̀yin ṣéwù náà lẹ́tọ́ bẹ́ẹ̀ àṣé ìròyìn òjò lásán àṣé onílù tí ó lù fúrò mi ń bẹ lábẹ́ odò. kéèyàn ó sì lérí láyà kó wọ́n pé wọ́n fẹ́ dìbò nàìjíríà lónìí kéèyàn ó sì fi ìnáwó rẹ̀ síjọ́ kejì àáfàá wa bìlà nídìí wòlíì ni ọ́. ó sì wà lábẹ́ àwọn wòlíì àbáwọ̀ tó lónìí gbogbo ń tà ń sọ yìí tọ́lọ̀ wọn bá sàánú kò ní ṣe é ṣe. ìdá mẹ́lìkúdù yá ti kà ọ́ ẹ̀rù fún mi. wá mẹ́lìkúdù yá ti kà sábà sí àdúgbò wàlẹ̀ amúnú. a ah, lọ́jì ìgbòǹjẹ wá. a sábà àbá àbá òde

ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fún lára àwọn ọmọ yín. ókè ní aláṣẹ́jẹ rí ẹ̀kí sàmì. ìtawà nínú nínú làbárí táwa gbọ́n pàjẹ́ rí aláṣẹ yìí pé ẹ máa ń ṣàṣàlá àti púpọ̀ ń bẹ̀ ẹ sì máa ń ṣe àmì àmọ́ wa débi lónìí ẹ̀ sàmì. ìdámẹ́lùkú sọ̀rọ̀ àti ìkà mẹ́lìkùtìyà àdìjà. Mo fẹ́ fún yín ní mẹ́sẹ̀gì mẹ́ta péré. Ìyá ya àdìjà. Dákùjẹ máa rí àfàwà aláṣẹ. Ìyá ya àdìjà. Mo fẹ́ máa gba ìmọ̀lẹ̀ látọ̀dọ̀ àwọn àfáà wọn. Ìyá mẹ́lìkùtìyà àdìjà. Akọ kí ni fáànù fẹ́ ṣe? Akọ kí ni bọ́ọ̀bù fẹ́ ṣe? Ìyá mẹ́lìkùtìyà ikú ti yà àdídá. Aṣọ kí ni tẹlifíṣàn fẹ́ ṣe? Ìyá Mẹ́líkù ti yà àdídá. Aṣọ kí ni fídíò fẹ́ ṣe? Ìyá Mẹ́líkù ti yà àdídá. Aṣọ kí ni DSTV fẹ́ ṣe? Ìyá Mẹ́líkù ti yà àdídá. Ìjọba bá blow. Sábà ṣe àtúwàlì amúnú. Bàbá àní akọ kí ni tẹlifíṣàn ẹ̀yìn ìyá wa ni mo kọ́kọ́ fẹ́ dojú ọ̀rọ̀ kan akọ kí ni tẹlifíṣàn fẹ́ ṣe akọ kí ni fíríjì fẹ́ ṣe akọ kí ni bọ́ọ̀bù fẹ́ ṣe akọ kí ni fáànù fẹ́ ṣe nígbà tí transformer bá ti blow. ìyá tí ń sọ̀rọ̀ yìí kọ́ sọnù rẹ lélẹ̀. akọ kí ni tẹlifíṣàn fẹ́ ṣe akọ kí ni fíríjì fẹ́ ṣe sẹ́ẹ̀. Akọ́kíni fáàlù fẹ́ ṣe, akọ́kíni kúkà fẹ́ ṣe nígbà tí transformer bá ti blow. Ẹ̀yìn àwọn transformer yìí kò ní blow. Àmìnà. Ìdá. Mo ní ikú Ìṣẹ́gbẹ́dùn kúrẹ́ ni mo ní pẹ̀lú gbogbo jẹ̀mọ́. Ọlá àrùsí àjò àyẹ̀ àrùn. Bẹ́ẹ̀ni ti sọ̀kalẹ̀ ọ̀rọ̀. Àwọn ṣéèkù wọ́n wá yọ̀ǹda fún mi. Ìrámọ̀ ikú ìjìyà àdídá. إذا ملكوت الأرض كرشها والأمن فأشبعتها خوزن لا بركة لهزن إذا ملكوت يأتيك فلها الصيحة والأمن فأشبعتها أخاه هزن لا بركة لهزن أيوة فالكما يوني بلو أمين business power bá ti blow television ó bu fridge ó bu fan ó bu yóò bu. يا blow fáàkẹ́kẹ́ ẹ̀hìn lẹ́yìn ìṣẹ́jú bàbá tùmọ́mẹ̀ gbogbo ilé wa ìdílé ẹni kọ́ o bàbá tùmọ́mẹ̀ gbogbo ẹni tí ọba fẹ́ bu kó ẹni tí ọba fẹ́ bu kalẹ̀ Bàbá sí àìsọ ẹ̀ amúnú, bà á sí bá àṣà àkọ́ òjìní, láàbàárọ̀ kọ́kàlẹ̀ òjìní. Abáwọ̀ ti mú mi, alárìnkálà wa, ee tí èdè ti wèrè. Àwọn arìn, arìn, àwọn apájá ìmọ̀ yóò wọ́n ti ṣe kéne, wọ́n ti bú, wọ́n pé kéne, transformer wọ́n ti bú. Àwọn ọkọ̀ yìí ni transformer yìí ẹ̀jọ̀kú padà. obìnrin tí ọba mọkọ rẹ̀ lọkọ látòní lọ sọba ti délé ẹ̀kọ́ tí mo fẹ́ kárí mu lónìí hmm. níjòkó yìí ni pé kó wá délé lónìí ìyá ti rojọ́ hmm. kó wá délé lónìí. lẹ́yìn tó gbọ́ bá wà sí pé. lẹ́yìn tó gbọ́ wà sí lọ́dọ̀ àfàwà Abdulhamidi tán. Hmm. níwájú àfàwà aláṣẹ́wájú sí kò wà Abdulkadir Abdulsalami. táwọn bàbá wa àfọlọ́bà ìbùdó ìlú sọ fún wa. kó wá yàtọ̀. kó o má bàa bu. kó o má bàa bu ọkọ̀ rẹ̀ wá sá èé ṣe lágbájá ó gbà èé wá ṣe èé wá ṣe bò agbọ́wọ́ àtinú. ìfẹ́ bú ni ìfẹ́ bú ni gbogbo omi tí àbá pọ́sọ́kọ rẹ̀ yóò bù yóò bù kalẹ̀ bí ṣé wàhálà ṣe rí ó jẹ́ àmọ̀ pé ìyàwó òbu torí pé transformer àwọn òbu òbu bí wọn ṣe rí ìwé jámọ̀ pé wọn ìyàwó òbú. torí pé transforma wọn òbú o. transforma ìyàwó òbú òkú bí o. bí ṣé àbùkàdé ṣe rí ìwé jámọ̀ pé ìyàwó òbú. ee torí pé transforma wọn òbú o. bàbá àbùlà níbi ṣe rí ìyàmọ̀ pé ìyàwó òbú. torí pé transforma wọn òbú o. náà lẹnu náà ní gbogbo ẹ̀yin obì tí ó bẹ̀ lọ́n kọ́lọ́ wọn tọ́ ń fọkàn rẹ pé à àbá yìí náà jẹ́ ìṣe bí ọkọ àbá yìí náà ń ṣe bí ọkọ ó ti ń bù nìyẹn transformer rẹ ti máa blow insha Allah látòní lọ ẹ lọ yí padà ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ bú tí transformer yóò má blow torí pé obìnrin tí transformer rẹ bá kúrò yóò bímọ ni kò ní jèrè rẹ̀. pàpà ńlági ni ó máa bí. pàpà ńlági ni ó bì. kọ̀ wá sí bóbìnrin ṣe ń bu tóbìnrin ọba ti gbọ́n tọkọ ó bu nìyẹn tóbìnrin bá ti wá bu transformer rẹ̀ ó blow tí transformer rẹ̀ bá ti wá blow ayé àwọn ọmọ bu nù. ọlọ́dàkùn má jẹ ẹ̀kọ́ wá ara yín pàtàkì àwọn ọmọ yín kálukú yín ẹgbọ́ tàwọn ọkọ yín. má wo bọ́kọ̀ rẹ ṣe rí bó ti fẹ́ kọ́ máa rí ni ọmọ wò má wo bọ́kọ̀ rẹ ṣe rí ọlọ́run a máa bá oúnjẹ ọkọ kúrò lẹ́nu ẹlòmíì kó lè bá jẹ́ oúnjẹ ọmọ má bọ́kọ̀ rẹ ṣe rí bó ti fọ́kọ́ máa rí orí ni kó o wò bó o lọ fọ́kọ́ máa rí orí ìdókòwò ọkọ̀ máa rí orí bí àwọn afáwọn aṣọ máa ń jòkó yìí bí gbogbo wọn ṣe wà dáadáa yìí èmi lè wí àfáà yìí.

sàtífíkẹ́tì rẹ̀ rújú àṣọ bóyá ó ní àbí kò ní ṣùgbọ́n torí pé ìyá rẹ̀ ò bu ó débẹ̀ àbí ò débẹ̀. ó débẹ̀. ẹ̀yin ìyá wa ẹ mọ̀ bu o ẹ mọ̀ wo báwọn ọkọ yìí ṣe rí bẹ́ẹ̀ ṣe fẹ́ káwọn ọmọ yín ó rí ni ká ẹ ṣe máa wò. wọ́n ti ọkọ yẹn lóhùn mọ́ látòní lọ gbogbo wáàsí tẹ́yẹ bá lọ sí ọ̀rá mi ṣe kì í ṣe wáàsí kí la gbọ́ lónìí ọkọ tí ò jó ọkọ bọ́kùnrin ọba ṣe nǹkan kan míì fúnyàwó rẹ̀ bọ́kọ ọba ṣe nǹkan kan míì fúnyàwó rẹ̀ ju pé kò jó kò jó kò jó kò jó kò jó bọ́ọ̀lẹ̀ kò jó wéèlì bọ́kọ rẹ̀ ọba ṣe nǹkan kan míì fún ọ ju pé kò jó wéèlì lọ. kò jó máa ráre káàkiri ẹgbẹ́ títì. kò jó máa ráre káàkiri ẹgbẹ́ títì. ọ̀hún gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ iléyàdé kò ní kandidéètì ìtura àwẹ́dé kò rẹ́ni yọwọ́ ẹ̀ gbogbo ọdún lọ ọwọ́ ọkọ̀ rẹ tiẹ̀ wá lé tiẹ̀ ẹ dákun ọmọ yìí mo fẹ́ sọ́ dìyàwó tọkọ ọba ní kankan mi tó ṣe fọ ìgbà lọ ó lè dúpẹ́ rẹ̀ tán. kálukú bá délé kẹ wá lọ kí àwọn ọkọ yín dáadáa wọn á tó ti láwàá rí tó ti láàyè agbọ́wà sílò mi nì ìfẹ́ bù mí ìfẹ́ kí transformer mi ó blow ó ní ìfẹ́ káyà ọmọ mi ó bàjẹ́ gbogbo ẹ̀yin yá wa bó ṣe jẹ́nu bọ́bá ọ̀yà lù nínú bọ́bá wa kó ẹ̀fà bọ́ yìí kìí ọlọ́run jẹ́ ọ̀sán. amínà ìlà ìlà mẹ́líkùtì àṣíkà. Mẹ́sẹ̀jì àkọ́kọ́ yẹn ọjọ́ táwọn obìnrin nìkan. Èrò sí Hájú Wàlí Amúnú. Ẹ̀yin ìyá ṣe ní jẹ́ gbọ́dọ̀ mọ́tò ní pé wà á ti yalù yín ni. Wà á sì bá a ta àkọ́ obìnrin àpá ọ̀kọ́sálẹ̀ obìnrin. Ṣé ìjẹ́rẹ́ kejì tí mo fẹ́ yànnà ní Àfáàbù Ahmed? Ọwọ́ ajẹ́ ti gbogbo alápapọ̀, gbogbo ẹ̀yin jẹ̀mọ́ alápapọ̀, mo kí yín púpọ̀. Alhamdulillah ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa mo kí i púpọ̀ àwọn àfáà ti pè yẹn sìgá o láyé tọ́jẹ́ pé lónìí àfáà ò ní tìmọ̀ sáwọn mùsùlùmí mọ́ bá sọ àfáà bá padà pápá pasọ̀dà jẹ́mà náà ni ó kọ̀kọ́ máa fura sí ẹ̀ àmọ̀gbórí òkú làfáà tiwa náà wù ẹ̀yin jẹ́mà ẹ̀yin yóò sínú ẹni tí ń ro àfáà lérò làbá àti sèyí lẹ ti dáhùn ẹ wo báwọn bàbá alága yẹn àwọn ìyá yẹn ẹ wo bẹ́ẹ̀ sí ìdè tí wọ́n ń náwó látàárọ̀. ẹ ẹ ti rú àbá àlérò pé ó pè wá jọ ọbẹ̀ parí ìdílé rẹ̀ kù sí ni bẹ́ẹ̀ ni ntọ́bẹ̀rẹ́ lò nínú mùsùlùmí ní àbábárí pàápàá àwọn chẹ́ǹjì mọ́tò ṣéǹkù wọn chẹ́ǹjì mọ́tò ó náà ló pe ọ̀nà ọ̀dọ̀ ṣéwù ní ta ah, ọ̀rọ̀ ṣéwù lásìkò yìí àwọn ọmọ bó ṣe jẹ́ o ó máa jẹ́ pé ń lo kádàrá wa o kádàrá fún wo lo ní kádàrá wo lo ní tọ̀dánù tí òwúlò bẹ̀. jẹ̀mọ́ wa ẹ̀yin ọ̀wá rọ àwọn àfáà lérò bẹ́ẹ̀ lómi bá rí sásán yí padà lọ́rùn àfáà ọ̀fà àfáà lówó mọ́nu àwọn àfáà náà ti wọ́n ti àwọn náà ti jáwé sóbì wọ́n ti jáwé sóbì wọ́n ti yóò wá lọ́wọ́ fáfá àmọ́ ọlọ́wà ní tí mo fún ọ náà tẹ́lẹ̀ ìlé fún ọba ṣàwùjù fi jáyà kan. àwọn ìlànà ìlànà ṣẹ́yìnkọ́ni rọ̀jì. Inna Allah la yughayyiru ma bi qawmin. Inna Allah la yughayyiru ma bi qawmin. Hatta yughayyiru ma bi anfusihim. Hatta yughayyiru ma bi anfusihim. ọlọ́dẹ òun ò ní fún ọ lówó tó ń béèrè tó bó ṣe ẹ máa gbọ́kẹ́ o bí ẹ bá ń sọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ ṣe ń ké kùránì lọ́wọ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ anẹ́dùn Muhammad lọ́wọ́. ara oko tó bá dákẹ́ ọ̀pẹ́ jara ló ti ń náà lọ. ọmọ èké tó bá dákẹ́ ọ̀pẹ́ nínú téèyàn ti dáwọ́ èrè mọ̀ oníkọ́lọ̀ wọn máa sọ̀rọ̀ tí wọ́n tún máa sọ̀rọ̀ bí ọwà. fúnra láti kọ̀ bàjẹ́ máa ń ké kúránì lọ́wọ́ bẹ́ẹ̀ bá dé àyè sí i bọ́ bá lò pé nítorí pé wọn ò kí lòun ò fi ní ṣe nǹkan fún wa ọlọ́run ní ṣe fóun náà. ọlọ́run lè lè ọlọ́run ní òun béèrè nǹkan

ọlọ́tún wa mú àyà yẹn wá náà lẹ́ẹ̀kejì pé inna Allah la yughayyiru kí ni. inna Allah

èyí á ní kí n tàwọn àfa bàbá wa aláṣẹ ẹgbọ wọdà ni ah. ah. òní burú fún yín ẹkú pàdé wọn jọ sí ilé baálẹ̀ ah, ẹ̀rí ẹ̀rí pé ọjọ́ yìí dé náà ẹ sì ṣe dáadáa ń jọ náà àfa Abdulhamid ṣé ikú wa yìí ẹ̀ dìde. bàbá mi ẹ dìde ẹni gbogbo yẹn ní Allahu Akbar. Allahu Akbar. ẹ jòkó. bàbá gbogbo jama ẹni Allahu Akbar. Allahu Akbar. ẹ jòkó. bàbá mi ẹ jòkó. ẹ̀yin àfa wa ẹ̀yin ya wa àwọn ọmọ yóò dé yẹn. bàbá wa àwọn ọmọ yóò dé yẹn. ẹ bàbá méjèèjì mọ sọ yìí èmi náà ní kí wọ́n darapọ̀ mọ́ inú jẹun rí bóyá ìsì láìsí àwọn ìyá yòókù ẹ̀ ló fẹ́ kí wọ́n yà rí pé yà wọ́n tún ń bú wa ṣé máa bọ̀ wá ẹbí àwọn àwọn àdúrà nígbà àfáà mi ṣéèkù ti tẹ̀sí wà ní ṣéèkù Abdulhamid ṣéèkù tèmi ni èmi náà wà ara rẹ̀ kan gbẹ́ngbẹ́ níbẹ̀ o wọ́n wá di fanta bàbá yìí wá dìde bàbá yìí dìde bàbá yìí wá sọ̀rọ̀ kanjọ́ náà mo dì í mú wọ́n ní ìmọ̀ tí ń bá sọ sọ̀rọ̀ lẹ́yìn ìfọ́n mọ́tíláṣí ò ní jẹ́ sọ ní ọ̀dọ̀. wọ́n ní pẹ̀lú òkú ọlọ́run torí mọ́tíláṣí yìí torí nígbà tó mẹ́rin mọ́tíláṣí lè ní kọ́kọ́ kọ́ ọbẹ̀. ẹ ń bẹ lọ́kọ́ lọ́jọ́ mi ní orí kọ́. ẹ bá ní dáadáa. ṣé ìfù wa àjọ àtẹ́sẹ̀ fún mi lónìí nù. èmi náà lélẹ̀ kan gẹ́gẹ́ ṣé kàtọ̀ tàbí ẹ̀. àmín mo wá kọ́ mọ́tíláṣí sórí ẹ̀ ló bàbá mi tó ti kú láyé tó yé bá mi ní bàtà wù mí ní ìlera fún mọ́ yìí báàmì ni tí ń bá ríro aṣọ kan ní ìlera fún mọ́ yìí. bàbá àwọn àgbà jíjìn ni. báàmì ni tí ń bá ríro oúnjẹ kan ní ìlera fún mọ́ yìí ó ti wà nù sàárè. kí ni wàá ni màá ṣe tí ó mọ̀ pé ọwọ́ mi ń dọ́dọ̀ òun. mo wá kọ́ mọ́síláṣí kan. orí bu yẹra yìí. sẹ́rí ilẹ̀ náà ń sáré pé ilé láǹkọ̀ kọ́kọ́ bẹ̀. anábì ní ìdá àtàràkà làábùdù ìdá àtàràkà làábùdù dùn anábìlẹ́ni tí ọba ṣàdúrà tí ọba fi sàárà ránṣẹ́ tí bàbá àbíyá rẹ̀ tó kú kúrò láyé tó bá dá fún láàárọ̀ kò ní jọ̀ ọ̀rẹ́ ti bàbá rẹ̀ mọ́ ó ti kú ó ti lọ náà nù nígbà ìyá tó bá lọ fẹ́ pẹ̀yìn bàbá rẹ̀ dẹ̀ bá yan tí ló tún rà lẹ̀ ó bẹ̀rẹ̀ ikú tó lọ́jọ́ sí bàbá. ee òṣèwọ̀n fáwọn ọ̀rọ̀ yìí bárakàlá òfin mo wá pọ́ bọ́sí wá sí náà ṣéèkù wẹ́jẹ́ rí yìí àti bọ̀dá mi yìí gbogbo ẹ̀ ọwá rúpọ̀ ìpàdé wa ti lé bá rẹ̀ jẹ́ rí yìí ọlọ́run tó bàbá ọpẹ́ fún wa ṣéèkù wa ìwádìí a ó ní rárá ibi mọ́sálásí bá wà àwọn ògbọ́dọ̀ ìnáwó ọkọ̀ bàjẹ́ òun náà lápàdé lórí yìí kíkálukú ọmọ tí ó ṣe o yáa yóò àmì làdínà àmì ní tọkùnlá wọ́n ti tàn zúdú náà fún máa kọ́ dàmẹ́tì ní ìdàgbé wọ́n ní kí kálukú ọmọ òkò tó fẹ́ ta síwájú báyìí ọ padà lọ bá o iná ẹ̀ lẹ́sọ̀ yìí o òun náà la pàdé lónìí yìí o bọ́dá mi iná pílẹ̀ róòlù fọ́dà ń dọ́nà àwọn náà wọ́n pè mí sẹ́yìn pé àfà mo ní na àméjèèjì mo rí wọn já lórí ọ̀rọ̀ náà wọ́n pè mí sẹ́yìn pé àfà mi ìwọ má dà sí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ onílẹ̀ àtọmọ onílẹ̀ ó ti di ìjà bí wọ́n ní ṣùgbọ́n àní àní àní jẹ́ àní lọ́wọ́ síbi tí ò ní pé olórí ọ̀rọ̀ náà nítorí pé ilé ọlọ́run lọ́pọ̀ yìí náà ló ń bá lónìí yìí o ọlọ́run jọ dáa fún ìdálẹ́. ibo la lọ ọlọ́run ní wọ̀ náà ọlọ́run ní wọ ọmọbìnrin yẹn ó ní nàá ọlọ́run ní dáadáa tí mò ń ṣe fún ọ pàwọn tí wọ́n ń sáré dà kí tó bá bàjẹ́ lè bàjẹ́ lórí ọ̀bà ọlọ́ni wọn ọmọ yẹn ó ní nàá báwọn tí ń pé tiẹ̀ pọ̀ jù ú lẹ̀ torí kó ń tọ́jú bàbá ń tọ́jú ìyá rẹ̀ tí wọ́n wá ní yọ bàjẹ́ fún ọlọ́ni kò lè bàjẹ́ ìwọ ni ọmọ ti ń tó ń ṣe fún bàbá àtìyá rẹ̀ lẹ̀ o ọlọ́ni wọn ọmọ kéwù yẹn ó ní nàá báwọn tí pé yọ bàjẹ́ fún ọlẹ̀ kò lè bàjẹ́ lórí ọ̀bà tí wọ́n ti ń tó ń ṣe fáfá rẹ̀ lẹ̀ ọlọ́ni kò lè bàjẹ́ fún ọlẹ̀ lórí ọ̀bà tó ń fa ti tó ń ṣe fún ṣéwù rẹ̀ lẹ̀ gbogbo ayé ò lè sọ pé kọ́ bàjẹ́ kọ́ bàjẹ́ lóbi wọn gbà tí wọn ò bá ti bàjẹ́ níbi tí ọ̀yẹ́ kò ti bàjẹ́ mẹ́sẹ̀jì kejì ni àwọn mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ nísìn wọn sọ́jú àwọn afá àwọn ọmọ yọ pé èmi ni wàá mọ eré sùdà abú ibú òní ni àlùwọ́ náà èmi níwà máa rétí làágún séwù ti lówó àìsí àbùsàlámì ti lówó bàbá bùláníbi ti lówó wọ́n lẹ́nu náà lọ́mọ wúlé afá rẹ̀ pé wáwo táwọn ẹni tó ní àmọ́ fún lówó gbogbo ẹbá lè rẹ̀ dé kémi sì kan tèmi à òun rọ ọlọ́run lérò nìyẹn ọ̀pá rẹ̀ sẹ́yìn nìyẹn ọlọ́run nípa ogun yín sẹ́yìn. bẹ́ẹ̀ tí wáyà yín lónìí tẹ́ wá náwó ọlọ́run sì ti dùnú rọ́pò padà fún yín. torí mọ̀ ń lọ mẹ́sẹ̀jì ẹlẹ́ẹ̀kẹta ló wá ní nẹ́ẹ̀sì sọ kókó pà pé ìdá mẹ́lìkútù yá ti kàwé máa mọ̀. ìlà mẹ́lìkútù yá ti kàtàrà sí àtúwọlé amúnú. máa ṣe kí wúdà dá sórí àwọn ọjọ́ ìwọlẹ̀. ìlà mẹ́lìkútù yá ti kà. Bàbá fi hàtù wàlẹ̀ amúnú. Eh. Fọ́ọ̀sì bá dà àkọ́ òbí ní ńlá àbáhà ọ̀kọ́ sálẹ̀ ọ̀gbìnà. Abáwọ̀ Abdulhamid wòlíì ọlọ́run kan dúró ìṣe wá àti ìmáàmù wa lára Wòlíì ọlọ́run dúró láì. Ìṣèwà àfi. Ìṣèwà àfi. Ẹnìkan wá jáde ó àfa àmọ́ fẹ́ béèrè ọ̀rọ̀. Ọ̀wọ̀ yìí. Ọ̀wọ̀ yìí. Ó wá níbẹ̀ rèé. ní ẹ̀ẹ́ máa sọ fún ànábì tóbi. Ókè ẹ̀ kì í ṣe sálà láńbí. Sálà láńbí gbogbo ànábì ọlọ́run pátápátá ọ̀gá àwọn ànábì muhammadu wa. afa alẹ́ máa lá ànábì tóbi. afa níbẹ̀ mi ó ní aliyu dàbí ṣé wọn àtibáwò nílẹ̀ mẹ́bí yìí. tá a lè rí nǹkan kan tó tóbi jà ànábì lọ. bàbá wa ní jẹ́ ní ẹ̀wù ìbéèrè jẹ́ ń rí yìn jẹ́ ń rí yìn nínú ti kẹ́rẹ́rì àwọn àfa ẹ̀ mọ̀túmọ̀ rẹ̀ èyí sẹ́yìn orí nǹkan amókanlé wa jẹ́ rí báyìí ní jẹ́ ọ̀tọ̀ ni tó ń jẹ́ ọ̀tọ̀ ni tí jẹ́ níbi tẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn àbá jẹ́ rí ní padà sọ fún un. insha allah alábọ́sà ìjà rí wípé àmín. ó ní wà fà ẹ máa ń là nẹ́bí Muhammad tóbi. ìrora wa ni wọ́n tẹ̀lé. ẹ̀yin àwọn ẹgbọ́n sà nẹ́bí tóbi ẹ̀yin bàbá wa ẹ̀bá ànábì tóbi ẹ̀yin àbá wa ẹ̀bá ànábì tóbi ee àbá níbẹ̀ ni aliyu jáde ṣe ń àtibá romina nàbí yìí sáà lè rí nǹkan láyé tó tóbi jà níbi Muhammad lọ. sallallahu alaihi wasallam. ìbéèrè dé ẹgbọ́n ìyá wa ṣé nǹkan ká tóbi jà nàbí lọ láyé àfa àlọ́ wà àfa àlọ́ tẹ́kẹ̀rẹ̀. ó wà. nǹkan ká tóbi jà nàbí lọ wọ́n ní kí ló tóbi dànẹ́bì lọ àáfàá ní asọ̀láàtù àtibárù mílẹ̀ nàbí irú tóbi dànẹ́bì Muhammad lọ. sallallahu alaihi wa sallam. لأن النبي يخدم الصلاة والصلاة لا تخدم النبي. إن شاء الله أنا سأجاوبك. ولكن النبي ما كيرو. إن تي باتي كي إن كان tóbi jù lọ. ọ̀kẹ́ ni ní í ṣe. oní aliyujabi ṣe òun àtibárù mílẹ̀ sọ̀láàtì. wọ́n dà sí ẹ̀ka kan bẹ tó kú kì í rún lọ. ẹgbẹ́ béèrè tó béèrè lọ́wọ́ àfà hmm. ah, àwọn àfà ń gbìyànjú fa ẹ̀mí parẹ́ àmínà lẹ́yìn tẹ́ ẹ bá ti lọ́mọ ilé kéwú ẹ lọ́kọ́ ọmọ ilé kéwú o kí ni wọ́n fi kéwú ẹ má wù bẹ́ẹ̀ mọ́ o ọ̀dọ̀ àwọn àfáà nìkan kù sí èyí tá kọ sáàtì kù láyé ìtawà mẹ́rin òní yí padà mọ́ amínà òní yí padà mọ́ ọ̀dọ̀ àwọn àfáà nìkan kù lẹ́nu ẹ̀ ẹ̀yin àfáà yìí tẹ́yìn ń gbádùn ọ̀dọ̀ yìí nìkan kù sí ibẹ̀ ní ọ̀rọ̀ kù sí. tí wọn náà wá lé nínú àwọn ọmọ tí nǹkan ọmọ kù sọ́dọ̀ rẹ̀ pọ̀ máa lé kéwò tó tó bọ́ tó tó pẹ́ èyí tí wọ́n jàjà ní omú tó fi lórí ẹ̀ lóòótọ́ ọmọ rẹ̀ lọ lé kéwà tí wọ́n tọ́mọ rẹ̀ kéwú tán tó kájú kan wòlímọ̀ tó ní wòlímọ̀ kan àdìwà náà ní àwọn àmọ̀sọ́ bàbá pé tó ti mọ kéwú ní sẹ́wọ̀n ọmọ ẹni ọ̀rọ̀ ìwọ náà kọ́kọ́ kàáwò àbí kò tó bàbá yọ bàbá kọ̀ mọ́ ìwọ̀gẹ̀ wá kàáwò. wọ́n bí afá lérè pé ìrú tóbi jà níbi lọ afá níbẹ̀ yìí ọ̀dà kí ló tóbi jù lọ. afá ní ẹ̀gbọ́sẹ́ àbọ̀ àbọ̀ kẹ́lẹ́ ìgbà àfáàní ní jábátìlà ọ̀làjì ká bímọ ó tóbi ẹ̀rọ ó ní ká ké kùránì kùránì kùránì tóbi dànù kùránì tóbi ó ní kùránì tóbi jù ú lọ. kùránì tí wọ́n fọwọ́ yẹpẹrẹ mú ni. kùránì tí wọ́n fọwọ́ yẹpẹrẹ mú yẹ ó tóbi jù ú lọ kùránì sọmọ rẹ pé sẹ́tọ̀ òtún pé láàfà àmọ́ náà ní tiẹ̀ òbí dáa. bọ́mọ bá gba dókítọ̀ wọn kò dókítọ̀ kí nípa ẹ̀ ní tòló kọ sí jẹ́mọ́. bọ́mọ bá di lọ́yà ẹ pè lọ́yà bọ́mọ bá di ìbò wèrè sẹ́ńtì káàkiri wọn pé ọ̀nàrẹ́bù ẹ̀ ní tòló kọ rẹ̀ máa mọ́ bọ́mọ bá dà fà. tàṣírù ó sì máa jòrò. Inshallah ìwọ ló fọwọ́ rẹ̀ pa burú. ọmọ kéwù tó ń pè ń bàṣírù. ó pa àfa bàṣírù sẹ́ni bá ti di ní sọ̀ńdọ̀nẹ́rẹ́bù ń pè lọ́nẹ́rẹ́bù sọ̀nẹ́rẹ́bù lọ́sọ̀ńdọ̀ òbí ẹgbẹ́ wa kéwú sẹ́ni kàfíù inú ní máa bí à inú kéwú ní bí à wọ́n sì máa yòrò ọwọ́ a máa pẹ́ yẹn kẹ́ni bí àbí insha Allah ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ adìyẹ tó yé bẹ̀rẹ̀ òfò lẹ́yìn ẹ̀ òfò lẹ́yìn rẹ̀ ó sè láti rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ̀yìn òyìnbó láti rẹ̀ òfò ní sẹ́yìn wa lè ní láti bẹ̀rẹ̀ dé láti kọ́ mọ̀fọ̀ yọ fọ́ òfò ní sẹ́yìn dé láti dé fọ́ kò ní débẹ̀ ẹ́ fúrì ni ẹgbẹ́ fọwọ́ kékeré mú kùránì mọ̀ ọlọ́jà àmọ́ yín ọlọ́gbàdìkà àáfàá ní kùránì tóbi jù ú lọ lè ánà sọlá tàlá tàfúnúhù ilé abílù kùránì torí pé bẹ́ẹ̀ ọba mọ kùránì tí bá ń kírun ń kírun òbò fáàtì àtòkè ìbolówà kúníwà láwùjọ òkè ìbolówà iná àtọ́ ilẹ̀ tó òkè ìbolówà ìlàjà àtòkè ìbolówà ẹ̀ẹ́ asọ́láàtì látàṣúlùhù ilá bílú kùránì. lórí pé ìwọ ò lè dá aláìní kùránì a jẹ́ pé kùránù alukùránù àkìbárù mínà sọ̀láàtì. kùránì tóbi jù ú lọ. ọ̀dà àfa àgbọ̀ ṣé ìkẹ́kẹ́ wa mẹ́tọ́ kí ju kùránì lọ. ẹ ń rí bí bẹ́ẹ̀ náà ṣe ń lọ. ìṣe tẹ̀léra wa. àfa lọ́wọ́ ìkẹ́kẹ́ mẹ́tọ́ kí ju kùránì lọ́wọ́. kí a tó lè ó ní kìrá kéèyàn lọ kọ́ bí ẹ ṣe é ké kúránì tó tóbi ju kúránì lọ. kórè tí ọ̀gá ọmọ bí ẹ ṣe é ké kúránì sọ́yà tí wọ́n gbé fún olóde orí rẹ̀ kodò. yóò fatima kásà tó mórí dvd yóò bá bu mọ́bẹ̀. yóò bu mọ́bẹ̀. ayé tí ẹ náà máa bu. ilé ẹ̀rọ àwọn ìyá wa wọ́n gbé kúránì wọ́n fi lè rí tẹlifíṣàn wọ́n á máa ti máa kásà wọ́n fi lè rí kúránì. nígbà wọn àmọ̀ sí mẹ́mbẹ́ alẹ́lómi àmọ́ sí kúránì sí gbèrè ọmọ tuntun tẹ́ẹ̀dẹ̀ bí tẹ́ẹ̀ sì rẹ̀ sínú ọ̀run bẹ lérí ẹ̀ irú ẹgbẹ́ ilé àti kùránì ṣe yẹ̀rù yìí nígbà tí ọmọ tí mo rẹ̀. tó bá wọ̀ kọ́ ọkàn bá wájá fún ọgbẹ́ kọ́ lọ́wọ́ ọtí kùránì sọ ọmọ rẹ̀ kọ́ ọkàn gbẹ́nu sọ ọmọ rẹ̀ láwùjẹ́ kó kékeré sí ìkó kékeré àwọn ìdílé tó kékeré tó kékeré láti mẹ́tì kùránì gbé yọ ọmọ mẹ́rin wọ ní. àdéhùn ọ̀pọ̀ yẹn yàfa ọmọ tí ọ̀run bẹ lára rẹ̀ irú ọ̀run irú ẹgbẹ́ ní torí ẹ̀ ní mùsùlùmí ọ̀gbọ̀rọ̀ èyàn ní dàda olóhùn òyú wèrè yìí mo lè sọ pọ̀ kí n kọ́ wèrè kọ́. wèrè ni bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ bá fẹ́ gbégbé ìwé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó tọrọ. èyàn bí dàda olóhùn òyú wèrè èyí ń pọ̀ kí n kọ́. wèrè ni èyàn fárun ni àlẹ́ bíi bẹ́ẹ̀ bá bí bẹ́ẹ̀ bá bí mẹ́ fárun ẹ̀ lọ́ba fa yóò kú kó kún kékeré ọ̀dà àjùkọ́ ya wèrè lọ ọmọ yóò ní kú. amínà. sílẹ̀ ọ̀dágun. ọ̀dágun.

àbọ̀ bíbejì ọ̀hún ṣe wa yé ìyá tí ọ́ àbọ̀ ìdíjú ọ̀dẹ̀dẹ̀rẹ̀ ẹ̀dùn olóní ojú mo náà parọ́ mọ́ ọmọ tó sì lè sọ̀rọ̀ ẹ̀dùn olóní ojú ìjọ orí burúkú ló wù ọ́ jẹ́ ìjọ òkú gbẹlẹ́sẹ̀ rẹ tẹ́lẹ̀ ní ẹ̀dùn ìyàwó lóní ojú ó ti bá sọ̀rọ̀ bọ́lẹ́dún ti bá sọ̀rọ̀ wèrè ojú òsì ó sọ fún sọ wèrè ẹ̀dùn ojú ìjọ ìyàmbẹ́lẹ́sẹ̀ rẹ ni ẹni mùsùlùmí ẹni náà náà ẹ mẹ́sàáré ìyá káàkiri bá ọlọ́run ẹgbẹ́ òkì ẹni tẹ́ fẹ́ sábà ti sá lọ báyìí kò pẹ́ ó pin àáfàá ní ká lọ sí kúránù tóbi ju kúránù lọ ọ̀dà àtúgbọ́ aliyu jáde ṣe yín àti báwo ló ń ta àlùmí kò yára ni ọ̀dà àti ẹ̀kẹ́kẹ́ tó ń bẹ tó tó tóbi ju ká ké kúránù lọ àáfàá ní fún wa kí a ní ó ní nìjábá tó lè àwòláàdì àtibárò mínàlì kìá à ká bímọ ẹ̀gbọ́ afẹ́fẹ́ àbá ní ká bímọ pé ẹ̀kọ́ ewu ọmọ ọlọ́wọ́ o ká ọmọ bíbí tún tóbi ju ká lọ kékúránù lọ èé ṣe tó fi rí bẹ́ẹ̀ ó bímọ Tani ẹni tó kọ̀ ìkúra ní ebi ẹbí ni. Hmm. Ẹni tí ọ̀nà kékúra ní ebi ẹbí ni. Ìyá tó bí àfà ebi ẹbí ni. Bàbá tó bí àfà ebi ẹbí ni. Ìyá tó bí ọmọ kéwé ebi ẹbí ni. Bàbá tó bí ọmọ kéwé ebi ẹbí ni. Tí ọ̀bá tí títí kò ní sí kíké kúra ní ajá tó títí mọ ju kíké kúra ní lọ. Ọlọ́run ààrẹ tá a dé yìí. Gbogbo ẹni tí wọ́n mọ tí ò sí ìrìwọ́ láàjókòó ìbá fún ọlọ́mọ. Ah! Mo fẹ́ gbọ́ owó àdúrà náà síwájú àwọn àbọ̀ ẹwà kan wà bí ọ̀nà ìtọ́jú àwọn. ẹ̀wọ́n ni mú òrìn wá. ní amúlì láàyè. ní amúlì láàyè. ẹwà tó wọ́n pé gbogbo ẹni tí ò tí ì bímọ ẹ̀ma wọn làwọn ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá

Àbẹ́tùmọ́lẹ̀. Ẹ̀yà rẹ̀ tòkó, ẹ̀jẹ̀ ìyàwó ọmọ ìlú ọdún. Ẹ̀ sàmìlà ẹ̀ bàbá ń bèrè. Gbogbo ìjọba wọn kéré. Àbá ní ká bímọ. Ó tún tóbi ju ká lọ ké Kúránì lọ. Torí tá àbá rí bíbí à ní rí kíké. Wọ́n lọ́ra àtúbọ̀. Aliyu jẹ́bi ṣe ń, Aliyu jẹ́bi ṣe ń, àtibárù nínú ìjábẹ́sílẹ̀ ọ̀la ó ní ọ̀dà sí ìkankan tó ń bẹ tó tún di ká bímọ lọ àfa ló tún wà àwọn àfa nílà àṣà ìfúnpọ̀ ọlọ́run dákun mọ́ ìyẹ̀wá kó ju alálà àfa tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tí lọ́mọ nínú àárín àwọn aláàfà ọlọ́run jẹ ní family tí ọba sáà fáwọn mẹ́fẹ̀ẹ́ complete. nǹkan ṣe wọ́n. Ah, eh, mẹ́wàá ló ṣe wọ́n. Eh, mẹ́wàá ló ṣe wọ́n. Eh, nǹkan kan ayọ̀ èyí ń kéré púpọ̀. mẹ́wàá ló ṣe wọ́n. ẹgbẹ̀rún tó ni. àìmọye ló ṣe wọ́n. àìmọye ni wọ́n ní ọ̀dà ìdásórí ìkankan tó tóbi ju kábìmọ̀ lọ àfa àlọ́wà kí ni àfa ni ànìkáàfù àtibárù ní nìjàmbá sí làwùlà kágbéyàwó ká lọ́kọ ó tóbi ju kábìmọ̀ lọ èyí ṣe tá a bá yàwó tá a rán ọkọ bó láti rọmọ. ẹ wọ àwọn àfa pẹ̀lú làákàyè bàbá wa lálásẹ ẹ wọ àwọn àfa pẹ̀lú làákàyè wọn lọ́dà àtúgbọ́ ǹjẹ́ ìkẹta ń bẹ tó tún wá tóbi ju nìkáyì lọ kágbéyàwó àfa ló tún wà kí tún ni àbáni sàlámù tó balẹ̀ kílù kílù ọmọ dàrú. ìrà àmàlìkò tó yà àti ìjà. bílù bá dàrú nírú àná tá a lè jókòó àìlónìí. àwọn kò sí àti òwàlẹ̀ àmínú. àwọn tí ń ṣe ìgbéyàwó lọ́wọ́ báyìí kọ́dà bábá tí kò ní ìyá lọ bí ìgbéyàwó kan nù. àdúrà ọmọ ẹ̀ bílù bá dàrú tí wọ́n lè ṣe ìgbéyàwó. òjò ní ìlà. فسلحوا جنون ọlọ́run ibi táwọn afẹ́ sọ̀kalẹ̀ sínú gbogbo ìjọba ẹ̀fẹ́ wọn. àbọ̀ ni akọ́wọ́. májèlé wa ìwọ́ dàrú. májèlé wa dàrú ọlọ́run. májèlé wa dàrú. májèlé wa dàrú. ẹyẹ wa dàrú. ẹyẹ wa dàrú. òru bèbè. òru bèbè. ọlọ́run má fi sínú àárín àdúgbò wa. má fi sínú àárín àdúgbò wa ọlọ́run. ọlọ́run má sọ àbàbà wa lálásẹ́. ìyá ẹ̀yin bá lè mú ẹ̀jẹ̀ ẹ̀rẹ́ ìmísí. ẹ̀yin bá lè mú ẹ̀jẹ̀ ẹ̀rẹ́ ìmísí.

Àwọn adìde àmàmọ́ wá kọ́lọ̀ máa ṣe nílé orúgbèdè. Orúgbèdè olórí ibú ọ̀tá orí ọlọ́run máa ṣe nílé orúgbèdè. Olórí ibú ọ̀tá Erúgbèdè ilé ìyá ọlọ́run lè jáde. Erúgbèdè ilé bàbá ọlọ́run lè jáde. Erúgbèdè inú iṣẹ́ ìwọ ọlọ́run lè. Àdúgbò ìwọ ọlọ́run lè. Àwọn erúgbèdè wọ̀nyí ọlọ́run ti jẹ̀gá lọ́tọ̀ wọn. Subhana rabbika. Lọ́pẹ̀ ìdájí àmọ́ ẹ̀ ṣe fún Àti àwọn ẹṣẹ́ wa tí wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́run ọlọ́njẹ́ kí arí yín pẹ́ bó tiẹ̀ jẹ́ pé kò sí àsìkò fún wọn láti dúró pẹ́ mọ́ títí ìgbẹ́yìn tí dàgbà títí kó ju àdúrà lọ gbogbo àwọn tí a wà níkàlẹ̀ bá wọn nàka sí bàbá wa tí wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́run.